dìde ń fẹ́ máa fi gba microphone lọ́wọ́ mi ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ń máa fi gba microphone lọ́wọ́ mi ẹ bá mi pàtẹ́wọ́ gbé wọn dìde ń máa fi gba microphone lọ́wọ́ mi ẹ ṣé o ẹ jẹ́ kọ́ mọ ibi tẹ̀ tí wá bẹ̀ fẹ́ sọ orúkọ yín ọmọ ọmọ ọmọ ọmọ abẹ́òkúta ni yàn. Ah, ìbàdàn ìbàdàn ìbàdàn mẹ́sì ọkọ̀ sísítà mi ni sísà. ẹ kálẹ́ ẹ káàsán ẹ kú jókòó ẹ kú àtàárọ̀ mà mo káwọn màmá wa mo káwọn bàbá wa ẹ ṣe a kú ìfẹ́ ìlú wa tá a ní torí ìfẹ́ ìlú wa ìfẹ́ ìlú wa ilẹ̀ Odùduwà òun ló ní kálukú wa ní ta fi dìde ta fi filé àtọ̀nà wa sílẹ̀ bí a dẹ̀ ṣe ń fi ara ṣe tá à ń fọkàn ṣe Ọlọ́run náà dúró tó ní kálukú wa ọmọ Ìbàdàn ni èmi àwa lọmọ arólu owó oh, àwa lọmọ Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú ìlú òjò ìlú àjàyí ìlú ìbíkúnlé ìlú ògúnmọ́lá olódògbò kẹrí oh, kẹrí kẹrí kẹrí lójú ogun àwa lọ́mọ ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bíi ìjà àwa lọ́mọ arólu owó. ọ̀gọ̀ ọmọ ògùn mọ́lá ọmọ ibi kílẹ̀ àwa rẹ̀ yà oh, ó. àgbà náà ògùn mọ́lá ó yẹ kó bá oh. bẹ lòmíì lọ. yẹ́sọ̀ oh. ọmọ ló máa gbó ṣáṣá máa sà ọmọ àgbóyà yà máa yà. bẹ́ẹ̀ ni o. ìbàdàn nígbà ní sọ̀rí àìníran ni lọ́sọ́gun o ìgbà gbóró ló ń ló ń gòkè ìbàdàn. omi yẹn náà ni Sunday ọmọ Adéyẹmọ ń mu tó ń tó wà lára ẹ̀ orí Ìbàdàn ló ti ń gbé tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alihamdulilayi alihamdulilayi alihamdulilayi alihamdulilayi alihamdulilayi rọ́bìlì alamina adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run ọba tí ò fi ẹ̀mí sunday ọmọ adéyẹmọ lé ọ̀tá lọ́wọ́ ẹ̀jẹ̀ kọjá kẹrin ẹ̀jẹ̀ kọjá kẹrin. ẹ̀jẹ̀ kọjá